mo kì í káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlúdùn mẹ́wàá látòrí ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá akọrin ẹ̀mí bọ́sẹ̀ òjò alóore ti wá sórí ìtàkùn ayélujára wa fọ̀n mú látàrí wípé kí gbajúgbajà akọrin ẹ̀mí tọ́pẹ́ florence padà wá sórí ìtàkùn ayélujára láti wá sọ àsọyán lórí ohun tó wá sórí ìtàkùn ayélujára wa sọ wípé òun finúfídọ̀ yọ̀ǹda orin fàmídìde fún màmá náà ìyá yìí sọ wípé nínú ìpàdé tí àwọn jọ ṣe kì í ṣe ohun tí àwọn jọ fẹnu kò sí rèé wípé ohun tí àwọn jọ fẹnu kò sí nínú ìpàdé náà n ní wípé kí Tọ́pẹ́ Flourish wá sórí ìtàkùn ayélujára kó sì sọ fún àwọn ènìyàn wípé òun kọ́ ni òun ní orin o wípé orin náà jẹ́ ti akọrin ẹ̀mí Bọ́sẹ̀ Òjó ṣáájú ní gbajúgbajà akọrin ẹ̀mí Tọ́pẹ́ Flourish ti wá sórí ìtàkùn ayélujára láti sọ fún àwọn olólùfẹ́ rẹ̀ wípé gbogbo ògo jẹ́ ti Olúwa àti wípé ohun gbogbo tí ènìyàn bá ń ṣe àwọn ṣe é nítorí ìjọba Ọlọ́run ni nítorí náà òun júwọ́ jùsẹ̀ bẹ́ẹ̀ ni òun sì fa gbogbo orin ọ̀hún tí àkórí rẹ̀ ń jẹ́ fàmídìde tí awuyewuye ti wà lórí rẹ̀ lé màmá Bọ́sẹ̀ Òjó lọ lọ́wọ́ ẹ wò díẹ̀ nínú ẹ̀. I really appreciate this woman of God Mọ̀mí Bọ́sẹ̀dé Òjó and mo jọ̀wọ́ anything that has to do with this Famidide chorus mo jọ̀wọ́ ẹ̀ fún wọn the song is for the kingdom of God mo jọ̀wọ́ everything. ìbàdàn kò ì tí ì tó wákàtí mẹ́rin lẹ́yìn tí ìlú mọ̀ọ́ká akọrin ẹ̀mí tọ́pẹ́ flourish sọ ọ̀rọ̀ yìí ni ìyá bọ́sẹ̀ òjò wá sórí ìtàkùn ayélujára wá fárígá wípé nínú ìpàdé ẹlẹ́ni mẹ́tàlá èyí tí àwọn jọ ṣe tí tọ́pẹ́ flourish sì ṣèlérí níbẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n bí léèrè wípé ṣé lóòótọ́ òun ló lórin tó sì sọ wípé òun kọ́ ni wọ́n jọ fẹnu kò wípé kó lọ sórí ìtàkùn ayélujára kó kéde àbọ́sẹ̀dé alóore gẹ́gẹ́ bí ẹni tí ó ní orin náà ṣùgbọ́n tí kò ṣe bẹ́ẹ̀ ìyá yìí fọ́n ó sì sọ Florence lọ ṣe àtúnṣe lórí ọ̀rọ̀ náà ní kíákíá ẹ gbọ́ bí màmá náà ti sọ. Tọ́pẹ́ Florence nígbà tá a ṣèpàdé àwọn mẹ́tàlá ló jẹ́ ẹlẹ́rìí dúnú mítì yẹn tí wọ́n bi ẹ́ wípé Tọ́pẹ́ Florence ṣèwọ ló ní orin yìí tó o dẹ̀ jẹ́wọ́ fún wọn wípé mọ̀mí Bọ́sẹ̀ Òjó ló ní orin wọ́n dẹ̀ bi pé kí ni mo fẹ́ mo ní tí mo fẹ́ nì pé kí Tọ́pẹ́ Florence kó sọ fún gbogbo ènìyàn wípé èmi bọ́sẹ̀ òjò alóore ni mo ní orin eh, eh, ó wá sọ fún èmi wípé ó yànde orin fún mi bí àsìkò tí à ń kó ìròyìn yìí jọ Tọ́pẹ́ Flourish kò tí ì padà sọ ohunkóhun nípa ọ̀rọ̀ náà bí ó bá tún ṣe jẹ́ tẹlifíṣàn Orísun yóò máa mú wá fún wa. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án àgbà òṣèré nípa Ebenezer Túbọ̀sún Ọdúnsì òun ló ti ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn ènìyàn tí wọ́n nawọ́ ìfẹ́ àti ìrànlọ́wọ́ sí i lásìkò tí òun ṣe ọjọ́ ìbí bàbá yìí ló lo ìtàkùn ayélujára Instagram rẹ̀ láti dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn ènìyàn tí wọ́n rántí òun láì béèrè fún ìrànlọ́wọ́ tí wọ́n sì sọ wípé kí òun fi àk àkáǹtì òun sórí ìtàkùn ayélujára tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní fi owó ìrànlọ́wọ́ síbẹ̀ láti tọ́jú òun pẹ̀lú ó kí gbogbo wọn pẹ̀lú fọ́nrán fídíò ẹ wo bí ó ti sọ. bàbá ọlátúbọ̀sún fans mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dunnú sí ọwọ́ ìfẹ́ tẹ́ ẹ nà sí mi ẹ múnú mi dùn ẹ mú kí ayọ̀ mi kún ẹ ń sọ fún mi pé kí n túbọ̀ máa gbélé ayé lọ for your encouragement I thank you. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ Máyégún ilẹ̀ Yorùbá tó tún ti di olórí ọmọọba Akilẹ̀ Ìjẹ̀bú K1 the ultimate ló ti fi ìtàkùn ayélujára rẹ̀ gba àwọn ènìyàn nímọ̀ràn wípé kí olúkúlùkù dúró de àkókò rẹ̀ wípé ìgbà ẹnì kọ̀ọ̀kan kò ní kọjá rẹ̀ ó sọ eléyìí látàrí bí ó ti fi fọ́nrán fídíò ráńpẹ́ nípa bí wọ́n ti fi joyè olórí ọmọọba ní ìlú Akilẹ̀ Ìjẹ̀bú tó sì sọ wípé ohun gbogbo pẹ̀lú àkókò wípé ìgbà tòun ló dé òun ní sùúrù tí di àsìkò ipò tí olódùmarè fi sọ wípé ó ní oyè náà tọ́ sí tí olódùmarè sì gbé fóun láì ṣe làálàá ó sọ eléyìí láti gba àwọn ènìyàn nímọ̀ràn pẹ̀lú fọ́nrán fídíò ráńpẹ́ bí ó ti ṣẹlẹ̀ lásìkò ojúde ọba ẹ díẹ̀ níbẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbajúgbajà òṣèré Wùmí Toríọlá òun ló ti ń dúpẹ́ púpọ̀ lọ́wọ́ olúwa bí olódùmarè ti jẹ́ kí ó rí ọdún mìíràn lókè èèpẹ̀ Wùmí Toríọlá tó lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi fọ́nrán fídíò ọdún tó kọjá lásìkò tí gbajúgbajà akọni ẹ̀mí Tọ́pẹ́ Àlàbí wá kọrin fún un tó sì ń dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ọlọ́run lásìkò náà ó fi sórí ìtàkùn ayélujára rẹ̀ wípé ọlọ́run tó pa òun mọ́ láti ọdún tó kọjá sì wà níbẹ̀ di àsìkò gbogbo tí wọ́n ṣètò ohun ìyàlẹ́nu fóun lọ́dún náà àti wípé ọ̀pọ̀ àwọn ìkíni ọlọ́kanòjọ̀kan ló ti ń lọ sọ́dọ̀ òun nítorí ọlá tí wọ́n fi ń sọ fún un wípé àṣeyé ṣàmọ́dún. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà kẹ́mi àfọlábí ló ti fi ìkọ́mínú rẹ̀ hàn lórí ìtàkùn ayélujára pàápàá sí ilé ìfowópamọ́ GTB tó sì so ìkọ́mínú rẹ̀ pọ̀ pẹ̀lú ilé ìfowópamọ́ ẹ̀rìnlónìbó orílẹ̀-èdè nàìjíríà ìyẹn Central Bank of Nigeria lásìkò tó wá sórí ìtàkùn ayélujára wá sọ̀rọ̀ pẹ̀lú ìbànújẹ́ ọkàn rẹ̀ ó sọ lórí ìtàkùn ayélujára Instagram wípé àkókò ti tó nítorí pé ó ti ń lọ bí oṣù mẹ́ta báyìí tí òun ti ṣe àṣìṣe ráńpẹ́ kan nípa sísan owó sí àsùnwọ̀n ilé ìfowópamọ́ eléyìí tí kì í ṣe ti ẹni tóun fẹ́ sanwó sí tóun sì ti bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ ọlọ́kan òjọ̀kan tí wọ́n fi òun lọ́kàn balẹ̀ wípé owó náà yóò padà sínú àsùnwọ̀n ilé ìfowópamọ́ òun ṣùgbọ́n tó jẹ́ wípé ẹja lọ́rọ̀ òun bá wá o kò bá kàn wá rárá ó wá sọ wípé kí wọ́n dákun lásìkò yìí òun ti wá sórí ìtàkùn ayélujára o kí wọ́n gba òun nítorí pé owó náà jẹ́ ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ó lé mẹ́wàá five hundred and ten thousand naira ó ní owó ọ̀hún kí wọ́n jọ kí wọ́n gbé ìgbésẹ̀ ní kíákíá láti darí owó náà sínú àsùnwọ̀n ilé ìfowópamọ́ òun padà ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún gbajúgbajà òṣèré tí ó tún jẹ́ agbófinró kànáyọ o kànáyọ òun ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi ìkọminú rẹ̀ hàn tó sì sọ wípé ẹ jẹ́ kí àwọn obìnrin kí wọ́n ní àròjinlẹ̀ lásìkò yìí o obìnrin kóbìnrin tí ó bá tún lọ ń ṣe àwọn ìdí àtọwọ́dá wípé fúnra wọn ni wọ́n fi ẹ̀mí ara wọn wéwu àti wípé kò sí ọkùnrin kankan tó lè kó owó fún ìyàwó ilé rẹ̀ wípé kí ó lọ ṣe ìdí ó sọ wípé eléyìí jẹ́ ohun tó kọmi nínú púpọ̀ tí àwọn ọkùnrin yóò máa kówó fún àwọn ọ̀rẹ́bìnrin wọn láti lọ ṣe àwọn ì ìdí àtọwọ́dá léyìí tó sì ń gba ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí wọn bó ṣe fi ọ̀rọ̀ yìí sí orí ìtàkùn ayélujára pẹ̀lú èpè tó lọ́rìn wípé ọkùnrin kọkùnrin tó bá kówó fún ọmọ òun obìnrin wípé kí ó lọ ṣe àtọwọ́dá ìdí wípé àrà tó dàpọ̀ pẹ̀lú iná ìpàápàá ògùn tó ń bẹ ní ìlú ìjẹ̀bú òun yóò parapọ̀ tí yóò san paru ẹni bẹ́ẹ̀ ó anybody the name of boyfriend who will cause my daughter olaku to do bomb bomb enlargement Holy Ghost thunder ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ìlúmọ̀ọ́ká olórin ẹ̀mí Àdùkẹ́ Gold ló ti ń gboríyìn fún Tọ́pẹ́ Àlàbí tó sì ń sọ fún wípé àníṣe arábìnrin yìí ti kúrò ní ènìyàn lásán ó ti di ẹbọra nínú ẹ̀mí nítorí wípé tí wọ́n bá ń sọ nípa akínkanjú tó mọ iṣẹ́ rẹ̀ tó nígbàgbọ́ tó sì tún mọ bí a ti ń ranni lọ́wọ́ Tọ́pẹ́ Àlàbí gangan ni kí wọ́n wá bá ó sọ àwọn ọ̀rọ̀ ìwúrí ọlọ́kan-ò-jọ̀kan láti gbóríyìn fún gbajúgbajà olórin ẹ̀mí Tọ́pẹ́ Àlàbí lórí ìtàkùn ayélujára rẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń sọ wípé lóòótọ́ Tọ́pẹ́ Àlàbí èèyàn ní mà. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta àwọn ọ̀dọ́mọdébìnrin ìbejì lálùdé tí wọ́n jẹ́ ọmọ gbajúgbajà lálùdé ni wọ́n ti ń fi ìtàkùn ayélujára Instagram wọn kí ìyá wọn wípé wọ́n kú ayẹyẹ ọjọ́ ìbí èyí tí wọ́n ṣe nílọ́lọ́ yìí àwọn ọ̀dọ́mọdébìnrin wọ̀nyí ni wọ́n ṣe fọ́nà fídíò ọlọ́kan òjọ̀kan tí wọ́n fi sórí ìtàkùn ayélujára wọn láti kí ìyá ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ọ̀pọ̀ àwọn olùlò ìtàkùn ayélujára ni wọ́n ti ń kí ìlú mọ̀ọ́ká akọrin Oyinlọmọ Diamond bí ó ti ń ṣe ilé ìpòrinpọ̀ àti ilé ìkọrin rẹ̀ tuntun èyí tó pè ní Oyinlọmọ Music Entertainment Studio tó ṣẹ̀ṣẹ̀ ṣí lánàá òde yìí ara àwọn olórin tí wọ́n wá síbẹ̀ òun náà ni Moses Harmony Ṣẹ́gun Àjídára Esther Ìgbẹ́kẹ̀lé Mickey Melody àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí gbogbo wọn ń fi ayọ̀ àti ìdùnnú wọn hàn níbi àṣeyẹ náà èyí tí ó pe àwọn ènìyàn ráńpẹ́ sí láti wá bá a ṣàjọyọ̀ níbẹ̀ Oyinlọmọ Diamond Diamond ni àwọn ènìyàn ti ń pè ní obìnrin bí ọkùnrin lórí ìtàkùn ayélujára lẹ́yìn ìgbà tó jẹ́ wípé kò tí ì pé oṣù kan tí arábìnrin ọ̀hún ṣe ìfilọ́lẹ̀ orin tó sì ná owó rọ̀gùnrọ̀gùn lẹ́yìn èyí tó tún ṣe ilé ìponipọ̀ àti ilé ìgbóni síta kan èyí tó pè ní Oyinlọmọ Music Entertainment Studio ni wọ́n sọ fún wípé kí Olódùmarè tẹ̀síwájú láti lè máa ràn án lọ́wọ́ ọjọ́ orin àti ọjọ́ ijó ni ọjọ́ náà jẹ́ ẹ jẹ́ kí a wo díẹ̀ nínú ẹ̀. àmì bẹ́ẹ̀ kẹ́lẹ̀ mo ronú jinlẹ̀ láti bẹ̀rẹ̀ ayé mi wá mo mo wá ṣọpẹ́ o dádì mi ẹ ṣe gidi gan. ìrètí ọ̀pọ̀ mi pọ̀ olúwa o ojúbọ òsò. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní gbajúgbajà òṣèré pàápàá ní ìlú ìsẹ́yìn ìpínlẹ̀ ọ̀yọ́ tí gbogbo ènìyàn mọ̀ sí akọ́láwọlé olùkùmọ̀ òun ni ó ti ń gba àwọn ènìyàn nímọ̀ràn wípé kí wọ́n má ṣe jẹ́ kí á àṣà àti ìṣe ilẹ̀ yorùbá nítorí pé ohun tó dára ni arákùnrin yìí tó mú iṣẹ́ òṣèré ewì kíké àti gbígbé àṣà ilẹ̀ yorùbá lárugẹ ní ààyò òun ló ti ń gba àwọn ènìyàn nímọ̀ràn láti rí dájú wípé nínú gbogbo tí wọ́n bá ń ṣe kí wọ́n má ṣe jẹ́ kí wọ́n gbàgbé àṣà èdè àti ohun gbogbo tó ní í ṣe pẹ̀lú lárugẹ èdè yorùbá ní gbogbo ibikíbi tí wọ́n bá dé ó sọ eléyìí lórí ìtàkùn ayélujára rẹ̀ pàápàá nípa fọ́nrán fídíò rẹ̀ tẹnitẹni tàkísàǹtà àtàn tó ṣẹ̀ṣẹ̀ bọ́ síta wípé ohun tí òun ń sọ nípa rẹ̀ náà ni wípé àwa la làṣà àwa la lèdè kódà àwa la lohun gbogbo tó bá ní ṣe pẹ̀lú ìgbélárugẹ àṣà ẹ gbọ́ díẹ̀ nínú ẹ̀. iná iná fẹ́rù